Nollywood actress Lizanne Joy impresses her viewers with different stunning outfits from her store. She is known as the best seller of fabrics and gold. There's proof in the way she dresses and advertises her products. Lizanne Joy is also into estate management. Herself and her husband controls a wide range of lands and properties. ẹ gbọ́ wọ́n lè fẹ́ máa ṣu ẹbí ẹ wá ń rìn kiri inú oòrùn bí ìgbóná <laughs> ta lẹ́sẹ̀ ṣe é rí tó bá jẹ́ pé class lẹ́fẹ̀ẹ́ pè mí tó bá jẹ́ pé school uniform lẹ fẹ́ pa àwọn ẹlòmíì tó bá ti jẹ́ pé school uniform lẹ fẹ́ mú ẹ máa rìn kiri inú òrùn ẹ fẹ́ ṣe patí aṣọ ẹgbẹ́ aṣọ ẹbí ẹ fẹ́ sílẹ̀ ẹ fẹ́ kó mọ tí ò bá ti ń ṣe fún wọn lẹ́nu by Lizzy Anjorin kò lè wà kíláàsì ẹ wo nǹkan tí mo wọ̀ ní native ní látòkèlè lẹ̀ ṣùgbọ́n ẹ lè mọ̀ ẹ rí irú contract wo ló fẹ́ rí gbà tí irú aṣọ báyìí ò ní gbà fún ẹ <laughs> ẹ máa sọ pé dádì ò súnlé wọn ò ní súnlé nígbà tí ẹ bá tún ojú yín ṣe pẹ̀lú ó pọ́n nígbà tí ẹ bá wọṣọ gidi látọ̀dọ̀ Lizzy Anjorin <laughs> ẹ̀yin mùsùlùmí táyé pé borun náà ni mo ní àwọn ìborun tí ò kì í ṣe national kìíní tí ò ń ṣe àwọn ìborun etí títì tó máa máa gbọ̀n wẹ̀rẹ̀ ẹ rí ni kíláàsì lélẹ̀ tó bá yẹ pé kíláàsì lè fẹ́ pè mí tẹ bá fẹ́ túnra ṣe ẹ pè mí tẹ bá fẹ́ tójú ṣe pè mí ó pọn nílẹ̀ sóyòyò tẹ ẹ bá dẹ̀kọ̀ tẹ́ gbà ẹ máa lọ. onídúró mi ẹ má ì tí ì dúpẹ́ lọ́wọ́ onídúró onídúró ti padà lọ jókòó sórí WC tó léjò nínú ṣé bí ìdílé kan ló fẹ́ ṣe pàtì níyàwó lé bá ní ẹjẹ́ ń lọ lọ́dọ̀ Lizzy wọn láṣọ Lizzy máa wọn ó ní ó dẹ jẹ́ ra kí n lọ ran wọn ní kí ló rán tẹ́nìkan ò rán rí lágbájá aran tẹ̀mẹ̀dọ̀ aran ni wọ́n bá gbéyàwó lé lọ o hmm. àwọn onídùúró tó ti jókòó léṣù àwọn onídùúró tó ti jábọ́ lẹ́yìn àwọn onídùúró ò sọnù àwọn kan náà náà lọ sọ fáwọn ìyàwó ilé tó kú rí stáì tí wọ́n mú lọ́rọ̀ kan àlè bá wá bí àlè tọ́lọ́ ń sọ pé ó máa lọ́kọ lọ́dún yìí ló bá wá bí ló bá jẹ́wọ́ fún wa alájà mi ò ní jù báyìí lọ oníṣẹ́ lágbára góòdì oníròhùn góòdì ní tẹ́tí mi tẹ́ bá fẹ́ ra o olóhùn lágbára góòdì la bá fún kọ̀sùtùmù ṣé mùsùlùmí ní àbí kírísítẹ̀ ó ní mùsùlùmí ni àbá fún níbòrò àfún níbàtà àfún níbàgì nígbà tọ́jọ́ patí dé ìyàwó ilé ẹ̀ dìde àtàwọn onídùúró ò sọnù àwọn onídùúró burúkú ìyàwó ilé bá wo ń túwẹ̀ rẹ̀ gbogbo ṣanṣan ti gan mọ́ wọn lọ́rùn síkwẹ́ǹsì ti ya wọ́n nídìí gbogbo ọrùn ẹsẹ̀ ní síkwẹ́ǹsì àwọn síkwẹ́ǹsì igbó àwọn síkwẹ́ǹsì oníbléèdì ó ti rẹ́ wọn lọ́rùn gbogbo ara ń ṣẹ̀jẹ̀ lọ́kọ́ ní àà ah, ah, jẹ́rú yìí ló fẹ́ mú jáde ló bá wo ẹ̀gbẹ́ ọ̀tún ló bá rí àlè ó ní dìde tẹ̀lé mi lọ́kọ́ bá ní meet my wife meet my wife meet my wife lọ́kọ́ bá introduce àlè lọ́rọ̀ kan ṣáká má sọ̀rọ̀ àná ní nìkáyìí àlè bá dìyàwó ẹ̀yin ìyàwó lè kọ̀ọ̀kan tẹ̀ ṣì sọ́gbọ̀n tẹ́ ẹ fọkọ ṣe kínní ẹ lè má wá bí o kẹ jẹ́ kí àwọn onídùúró sọnù máa mú yín kiri ilé lọ máa mú yín kiri kẹ má ra tó jiná ń bí kẹ má fi owó rán aṣọ gidi ń bí kẹ má kiri kẹ wá máa gbàwẹ̀ kẹ wá rù èmi sọ tèmi fún yín ó kan o sùúrù wá jáde náà tó ṣe bẹ́ẹ̀ ni tó mọ̀nà lóye ẹni tó mọ̀nà ni kẹ́ ẹ tẹ̀lé Lizzy Anjorin mọ̀nà kọ́ ló ń fi owó ṣọ̀rẹ́ èmi àti yín ṣe rí ọ̀tọ̀ láṣọ ọ̀tọ̀ ní fitting àwọn kan wà wọ́n lẹ́ ṣùgbọ́n àròrò <laughs> ò jẹ́ láṣọ gidi lọ́rùn àwọn kan táńtọ́ lọ́wọ́ báyìí bíi tèmi báyìí ni ṣùgbọ́n kí ni wọ́n wọ yá tí àwọn yẹn ló mọ̀nà ọ̀dọ̀ Lizzy èmi á sọ fún yín pé ẹ lọ sórí rẹ ló pọ́n dé lẹ́rù pé mò ń ṣeré ni. gẹ́gẹ́ bí obìnrin aṣọ ló máa fi command respect. kò sẹ́ni tó máa respect ẹ tó bá wọṣọ bí twenty twenty two la wà yìí aṣọ méjì ló wà ìsídà kò là látẹsẹ̀ dọ́rùn ọ̀ kò wọ̀ decent kò press ọrùn wọn àwa ń press ọrùn ni ẹ̀wẹ̀ mi sì tẹ́ bá ní. Ni Who are you, money? I am beautiful. I am the most beautiful girl in the whole world. Bẹ́ẹ̀ ni, alára ló ń gbára gẹ̀. Ẹ jẹ́ ń gbára mi ga. Ẹ jẹ́ ń gbára mi ga tó bá wùn ẹ́. Ohun tó bá wùn ẹ́ kó pera tiẹ̀. Tó bá jẹ́ pé ẹ fẹ́ wọṣọ. Tí èmi bá ṣe aṣọ fún yín, ẹyọ kan ni kò ní pé méjì ẹ ṣe yẹn lé ní. Àwa bá yín mú gèlè sí àmúṣọ àǹbàṣe àtúfẹ̀ṣọ sí lọ́lọ́kan òjọ̀kan. Àtúwá fún yín ní perfume tó jẹ́ pé kẹ́ ẹ tó wọnú event. Ó máa máa announce pé ń bọ̀ ẹ̀ wá dé ìgò dúdú inú ilẹ̀ ti máa máa wà àwọn haters ẹ tún fẹ́ gbọ́ mi <laughs> tó o bá wọṣọ Lizzy Anjorin àwọn èèyàn ló máa wá kí ẹ ìwọ kọ́ ló máa kí wọn torí wọn máa rí nǹkan tí wọn ò rí rí tẹ ẹ bá wọṣọ Lizzy Anjorin bẹ́ẹ̀ ṣe máa wọ patí rèé bẹ́ẹ̀ ṣe máa wọlé rèé ẹ rí ẹ wọlé báyìí ẹ máa gbọ́ ẹ káàsán mà ẹ káàsán mà ẹ mà àwọn mọ́mì yìí ni mà láti ìbẹ̀lú ẹ̀ kọ́ máa rí connections ẹ máa rí iṣẹ́ gbà lọ ẹnu ò ṣe ẹnu ò ṣe ẹnu ẹnu ò o ní láti dress well o ní láti tún ara ẹ ṣe hmm, ẹnu ò ṣe wọn kì í jà fún mà ni wọn máa ń command ẹni if it is not Lizzy Anjorin clothing if it is not fọwọn lẹ́nu by Lizzy kò lè wà kíláàsì aláàmà báyìí mo láti gèlè bàtà báàgì complete set ṣe ilé ìgbogbo atótónu mi yìí tó bá wọ̀nyí ẹ má wàá ra ọpọn délẹ̀ ẹ má ra sóyòyò ẹ má béèrè aṣọ ẹbí fọwọn lẹ́nu aṣọ ẹbí by Lizzy sọmọ àti ń bọ ẹ̀yìn tèmi kẹ ẹ jẹ́ káàtì tó máa bá ṣe máa dáwó yẹn ẹ sọ pé Lizzy o ẹ kìnní kankan twenty twenty two is my year of breakthrough this twenty twenty two is my year of divine intervention èmi máa make ẹ̀ twenty twenty two yìí